نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله بعد ولا ibi tí abọ́rọ̀ dé tàbí lọ kírun òun ni pé sọ̀rọ̀ tó lè bá tì àkàjáde nínú tíra àwọn tí wọ́n ti sọ pé ọdọ́gba sí àlùkùránì nígbẹ̀gbẹ̀rún mẹ́fà ìwádìí yẹn nìkan ni ẹ kà jáde o pé ó dọ́gba ọlá rẹ̀ ó ṣe déédé kùránì ní gbẹ̀gbẹ̀rún mẹ́fà ìwádìí yẹn nìkan ni wọ́n sọ o ẹni pé ẹ dákọ̀ rọmọdọ́nù ìyàmù rọmọdọ́nù ìyàmù nílásìlè kọ́dírì ìyàmù rọmọdọ́nù ó tún sọ pé ó ṣe déédé ààrẹ rọmọdọ́nù ó ṣe déédé náà kí lóòrùn rọmọdọ́nù tí nìkan ṣe déédé ara wọn ẹgbẹ́jọ ni wọ́n nìyẹn tí ń bá sọ pé mo lọ́lá jù lọ èmi tí mo lọ́lá jù yín lọ́la yóò mọ̀ wá bẹ́ẹ̀ni in tó clean tó ni wípé ní Nàìjíríà lónìí owó ti bàjẹ́ wọ́n lè sọ pé kan bóyá bíi 500 hundred naira owó tiwa ni wọ́n fi gbà wọ́n lè ní euro kan wọ́n lè ní seven hundred owó tiwa ni wọ́n fi gbà tí wọ́n bá kó méjèèjì kalẹ̀ fún ọmọnìyàn lórí ẹ̀ pé tọ́mọ̀ tí mo pé nǹkan ti dìde nǹkan ti lọ́lá tọ́ bá ní kó mú kọnu méjèèjì kò ní mú náírà o kò ní ìdí kí ó tẹ̀sán fún wípé ẹ̀wọ̀n ò ní ọmọ mú kíníkan wọ́n ni ọ̀nà mọ̀ ẹ̀pẹ́ ìyẹn mọ́ fi ìtẹ́gbẹ̀ ìkan náà ni ibi ọ̀dá náà ni abájẹ́bẹ̀ ọláwà fún pàtẹ́lì ọláwà fún hero ọláwà fún dọ́là lórí náírà àbùkúnwà fún náírà nígbàpẹ́ ó pìlò wọn ní bálù ṣòtẹ́lọ́wà di báàgì hero báyìí the same bag wọ́n tó wá kún náírà sí bẹ́ẹ̀ kò sẹ́nìkan nínú wa tí ó nà gbé báàgì náírà irú làágbè náà alùkùránì ọlọ́run kẹ́nìkan tó lè kàparí kó dàbí ṣùgbẹ́sí àwọn àfá àgbà tẹ́mọ̀ kùránì ìta ó kéré parí wọn olóṣù kan lórí ẹ̀ ó kéré parí wọn olóṣù kan lórí ẹ̀ ẹni tí ń lọ́dún kan lórí ẹ̀ wá o now kẹ́nìkan wá sọ fún wa wípé ìlẹ́kàmì bẹ́ta àlè kà láàrin ìfẹ́jú kan kí ó se gbèdé ẹgbẹ̀rún kùránì lọ́nà mẹ́fà ọlá rẹ̀ ládá rẹ̀ onídi kí onídi ẹ̀ẹ́ náà ní pàrò bí pé pàtàkì pàtàkì ẹ̀yọ kàtẹ́ o ó ṣe dèèdè nínú ọlá sí ọlá tí ń bẹ fún àlùkùránì ẹgbẹ̀rún mẹ́fà àá onílàkà ìníwá onídìí kó ti sẹ̀tọ̀ fún wa wípé mọ́ta kò rá nìmọ̀ torí pé ẹ̀dọ́ ò rí pé ìfàsìkò ṣòfò ní ó jẹ fóun fóun fòdídó sùn kan kalu alùkùránì níbi tó ti láǹfà ní fóun kan sọ̀tún ìfà ti ẹgbẹgbẹ̀rún lójoojúmọ́ so tabawa ń sọ pé àtẹ̀ngbábi tó sọ pé ẹ mọ́ta kò rá nìmọ̀ rárá tó bá ní mọ́ta kò rá nìmọ̀ ẹ tètè mọ̀ eléyìí fẹ́ yọ fóun fó ti kùránì tààrà ni

mo sì fi ọlọ́wọ́ ọba tẹ́mì ní pẹ̀lọ́wọ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ búra 23 years ago nílùú Ìbàdàn ṣéhù kan tẹ́ wọ́n pè ní ṣéhù bú ní yá nínú ọmọ òdí ajé ni òdí ajé ẹ̀yìn mọ̀mọ́kẹ́ ẹbá mo òdí ajé ọdìmọ̀mọ́kẹ́ agbolé tí ń bẹ lẹ́yìn ibẹ̀ ọmọ ọbẹ̀ ni wọ́n òdàgé la mọ́pẹ̀ gbogbo rẹ̀ ṣùgbọ́n ó súnmọ́ agboolé inìkan ọlá ló ti débẹ̀ ti pẹ́ náà tí ó yìí nígbàtàwà wà nílé kéwú níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ káàtì ìdáhùn kankan mọ̀ ṣéwù ni ó sì ní ìmáàmù mọ́sálásí ẹ̀ẹ́ tí ẹ̀ bá ń lọ sí ọ̀rẹ́ méjì tí ẹ̀ kọjọ́ orí yanjú kí ló kọ àwọn bí tí ẹ̀ máa kàn yẹn ẹ̀ bá ń dá ẹ̀ bá mọ̀ ọ̀rẹ́ méjì dáadáa akọ̀jọ́ bàbá ńlá akọ̀jọ́ àgbèjì ọ̀sán ọlọ́pà ìyànà tẹ́ bá ti jà báyìí tẹ́tì kan mọ́sáfì rẹ̀ lójú ayé rẹ̀ bẹ̀lọ́sùjẹ́ ìmáàmù onáṣẹ́ ni mọ̀pátìrì ìgbàyà àwa sì wà nílé kí èkó ànínáwó lọ́wọ́ kí n tẹ́ sí ìmọ̀ tí ń gbé títí èlé ìṣẹ̀lẹ̀ tí mo wá fẹ́ ṣẹlẹ̀ tẹ́sì mọ̀ pé bá ti kátírà yìí nínú òun wírìbì ẹ̀ níbi kẹ́ sọ fún wípé ẹ̀ ní àmọ́ kírùn mọ́ ni tó ní àmọ́ bàrẹ̀ mọ́ ni kò fẹ́ kan ní kí mọ́ ni àti tó bá wù mo sì fi ẹ tí èmi ìsẹ̀mí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra tó tí mo fẹ́ sọ yìí mo fẹ́ ṣe mòlídì wọ́n mọ́ ṣe mòlídì lọ́dọọdún àfà àti wá mọ́ kó wá lọ síbẹ̀ àfà àti wá tó káwà ń kéwù tó ń pè ní àfàtàfà lọ agbolé òdí ajé bẹ́ẹ̀ ni wọ́n ti kú o ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ ọ̀rọ̀ 25 years ago ni mo ń sọ yìí o ìtí mo fẹ́ lò ń bẹ̀ ìtí mo fẹ́ lò bẹ̀rẹ̀ o a máa ń lọ àlọ́ọ̀lẹ̀ ni ẹ tó wá jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọn lọ́hùn wọ́n wá nwa wa ni jalo ki un oni kini mo wi mo ni o ti perun jalo ki un mo wi fun akeko apa yen akeko yen oun je muridi seun wa nu yara muridi wa npa lo muridi yen han ti lowo won ha so tun ni fasti lowo ó hàn lọ́wọ́ ó hàn fàtúlì fàtì lọ́wọ́ lọ́gọ́ náà lọ ẹ máa gbọ́ ìtí mo fẹ́ sọ yìí náà ni ó fi hàn pé ìtí mo sọ pé hàn ní hàn lọ́wọ́ àfá ìjàlọ kí hàn onírùn ó ní tí mo ń kọ lọ́wọ́ yìí ó lóore jùlọ kíkì ìsìnkílẹ̀ rí ìsìnkílọ́rùn lẹ́ mo ní alàgbà àwé gbígbàgbórúkọ rẹ̀ ọgọ́ ti kẹ́ wá múnú já lọ kírun ẹgbọ́ padà ìwọ̀nba tí mo ti sọ ní ìsìn ẹni ti wádìí rẹ̀ ṣé òkú ní amínú ọmọ jáde ni so òjáde ilé léwú lèmi ti kéwú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni

ṣéwù mo ní kó já lọ kírun ó ní kí ló tó fẹ́ gbọ́ ó ní gbogbo òun tẹ̀yìn bá sí àwọn táwọn ó gbà ládàá rẹ̀ rèé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí n ṣéwù tèmi o bẹ́ẹ̀ni ìwà lọ kírun èmi ò tí ìmọ̀ kankan pápá ìmọ̀ kankan létà ń gbà tí mo padà wà á dá nǹkan mọ̀ wípé sún kankan bẹ kó jù wọn lọ oní tí ń jẹ́ pímpà fọ́ọ̀mù àbí tí ń jẹ́ pàfọ́ọ̀mù. ànígbà tí yóò fi dá nǹkan kan mọ̀ sẹ́ nígbà tí wọ́n padà wá dá nǹkan mọ̀ pé kó nǹkan kan bẹ tó tún dùn ún lọ mo o ó o ó já o ó ju wádìí o kì í sì hàn yín ọ̀kan o kó tó kú o wá jẹ́ kí lẹ́fí ń kírun ẹgbọ́rọ̀ mi yé ìfẹ̀fẹ́ ní sí ìrùn nípìlẹ̀ lẹ́fí mọ̀rún wákàtí márùn ní ọ̀ràn ẹ̀yàn ẹnìkan ò ní rí ọ̀nà ẹ̀bùrú kọ́ sọ pé ibi tó gùn lọ fẹ́ sí kí ni o lọ fẹ́ mórí lé so kámọ̀ rẹ̀ ti pé tí ó jàdé sọ fún wa wípé ẹmọ́ kakùrà ní ìmọ̀ ó ti fẹ́ sọ fún wa torí wá bá torí wá bá ń ṣiṣẹ́ bó ti yóò ti ṣiṣẹ́ ìyẹn sọ pé sọ̀tún ní fásí ẹyọ kan ó ṣe dédé àlùkùránì nígbẹ̀gbẹ̀rún mẹ́fà ẹníkè ìléwà kúrò mẹ́ kí ni mistake lọ sọ́mẹ̀ kí ni mistake ẹ̀ ó ní ọlátáàrí ọ̀bẹ́ yóò sì dà ní ọ̀sọ́ pé fún ẹnìbọ̀dì ní orílẹ̀ ayé pé wípé ẹmọ́kìrùn máa o ẹmọ́kìrùn ẹ ń bá gbọ́ nínú mùsùlùmí àbínú dáírà tẹ́sì dání àbí nínú orílẹ̀ ayé gan wọn ògbóntí ọ̀gbóntí ọ̀ṣọ́ àbíkọ́lọ̀ ọkóntí ààrẹ wà. a sì ní òṣọ́ bàbá àmọ́ tá à ń sọ ní wípé ó pè ní kẹta lẹ́sẹ̀ ọwọ́ a fi ṣe dèbí ẹ̀sìn wa ó ló dáa ju ẹ̀sìn wa lọ ìyẹn níbàwọn o lẹ́ẹ̀kan mo sọ pé lẹ́bọ ní ìdìdàníyà ẹlẹ́bọ ni wọ́n kí ni ń pè lẹ́bọ hmm. kíyàn fi nǹkan kankan ó fi gbé àlọ́ òkú kó fi wé ọlọ́run kó fi kẹ́gbé ọlọ́run ìkẹ́kẹ́kan lọ́wọ́ fún mọ́sán pé wàlá tó ṣíríkù bí i wàlá tó ṣíríkù bí i ṣe ìtàn ẹ má fi nǹkan kẹ́gbẹ́ ẹ̀ ni ẹ̀fàdàbàlẹ̀ ayé sọ ẹ̀fàdàbàlẹ̀ ẹgbẹ́ ẹ̀mí ìdí ìbọ̀lọ́pọ̀ pé kẹ́ ẹlẹ́bọ̀ ló sì àníyà ẹ̀fẹ́lẹ̀ tí wọ́n lẹ́nu náà àwọn nàṣọ́rá ọ̀kan núnà tí ń gàdé kìfèrí ni pé wọ́n sọ pé ọlọ́run tó wá ní òní ọ̀kan táwọn nàṣọ́rá kìfèrí nìyẹn pé ọlọ́run ọba tó wá ní àwòrán ènìyàn òní ìsá ọmọ ní àwòrán ènìyàn ṣùgbọ́n ọlọ́run ni kílàkó ń tìná kẹfẹ́ lò náà ẹjá wá lọ sínú sí àwọn báyìí ní kékeré ẹ̀kàdà ẹ̀kọ́mọ̀ tó múlẹ̀ Afẹ́ ìsọ́sílẹ̀ náà. Afẹ́ ìsọ́sílẹ̀. vai you. tí àti lókú kalẹ̀. Ìjàwárí lè máa ń wà pẹ̀lú ìlẹ̀ àmà ní pípẹ́ di àbíṣe àbáta ìdáná ní péjì. Kọ́bà pèlè lè kọ́tẹ̀lẹ̀ lè volume one eight seventy six volume one eight seventy six. بغير الله شيء ظاهر فما أبدا ولا سجد إلا لله تعالى لأنه هو المتجدد متجدد في ذلك جلبات بتلك الجلبات وتلك معصوم بذلك لم تشيء نعم wọ́n nípa fún ìrìnàjò ètò ẹ̀rú tí ẹ̀dúrà lọ́pẹ̀ àwùjọ àgbẹ̀rẹ̀ ní bó kalẹ̀ ìgbẹ́ ìlà tí èdè pé ó ń balẹ̀ pọ̀ náà kí ìgbọ́n náà sọ̀ náà lè gbọ́ ọ̀gbìn lè gbọ́ ọ̀gbìn gbangba pàmò abada wàlà àfẹ́dàrà irú ẹni bẹ́ẹ̀ kò fún ìbalẹ̀ pọ̀ náà kò ní bá lọ́sùn pọ̀ náà kò ní bá lọ́sùn ní gbàgbà kí ká lè dá ìdára àìsọ́lé àwọn Ẹ̀ṣẹ̀un, lẹ́ẹ̀kẹ́ bàbá rẹ̀ sọ ọ̀rọ̀ kan bàbá tó tí kò bí lẹ́ẹ̀kẹ́. Wọ́n ní kí pé ẹ̀tù dáa, mo ní ẹ̀tù ṣùgbọ́n pọ̀ jùmọ́ná, ẹ̀bá tí lè ga rárá. Àkúrò arábìdì gbogbo tí bá ti ń gọ́tò, àwùtáàjìdì tàbí orí kanlẹ̀, lè gbé ìrìnlá fún nǹkan mí lẹ́yìn àwọ̀ káàkì fojú rí báyìí pé eléyìí o èrè ló gbé kalẹ̀ o àjọfojú rí ni eléyìí o ìdí ló gbé kalẹ̀ o eléyìí o òkúta ló gbé kalẹ̀ tí ń bọ́ o ó sì forí balẹ̀ fún báyìí tí ó sì dání sọ wípé fáma àbàdà kò sí ẹnì kankan wọ́lẹ̀ sàjàdà kò sì forí balẹ̀ fẹ́ nìkan kan ìlà ìlà àyàfi fún àwọn ọ̀ ìyẹn ni pé ìyẹn tó sàkalẹ̀ àsìkò yúrí báyìí kí kó forí balẹ̀ fún ó tí ó jẹ́ ní ọfẹ́ kágbà wípé kì í tó tàí ní forí balẹ̀ fún o aláwò ní forí balẹ̀ fún o ọwá fún àníbì ó ní ilẹ̀ aláwò ó wà lè mùsàjáde ìfílíkà àlìbá ó ní torí pọ́lọ́mù ọba ló gbé àwòrán aṣọ òtàyè wọ̀ àlìmùsàjáde nǹkan tó bá Ṣàngó onítiẹ̀ Ògún onítiẹ̀ pàṣípàgbò Ṣàngó yìí o ọlọ́run ló gbé àwòrán yẹn wọ̀ kìí ṣe Ṣàngó táwọn wó yìí kìí ṣe Ògún táwọn wó yìí kó lè bà wálé yí dáadáa tí ó tún wá tó sọ ó tún wá tó sọ volume 1 page 112 bọ̀lù one eight one one six àǹbọ̀n bẹ́ẹ̀ o àǹbọ̀n bẹ́ẹ̀ náà sílẹ̀ one one six. ẹjẹ́ ìtàkéjì. Rínà, ìwọ tó jẹ́lù ìdí lọ mọ́ o, a na àzíwá ọlẹ̀ ààrẹ̀ bí àwọn onímọ̀ ìjà níyà bí wọ́n ti máa máa dùn kan, bí wọ́n ti máa dà nǹkan mà, wípé fi ìtàwádìí wùdù bí wọ́n ti dá gbogbo nǹkan tá ń fojú rí mo fojú rí yín mo fojú rí báyìí mo fojú rí náà mo fojú rí ánsẹ̀tì mo fojú rí fáànù gbogbo tí à ń fojú rí yìí o bí ẹ̀tọ́ bá ti gbòkè àgbà nínú Tìjàníyà bó ti dá gbogbo nǹkan táwọn wó yìí bó ti dá mọ́ sí ẹ̀rí o ànáwò orí táwọn ṣéwù rí bí àwọn tí ò Tìjàníyà yàráùnà àyáàlà ìmọ̀ òjòdá sí wọ́n rí ìkọ̀ọ̀kan gbogbo táàrí ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan wọ́n rí nírí tàtàràbì wọ́n rí nírí àwọn pẹ́ẹ́nà mẹ́ràj wọ́n rí nírí àwọn pẹ́ẹ́nà bìbí à tó wà ní gbàǹkàtà

o ní pé ó ń wo èyìn kọ̀ọ̀kan wa báyìí níwò pé àjẹ́ ìkankan ó ń wo báàgì níwò pé èyí èsè báàgì ó ń wo tẹ́ẹ̀tì níwò pé eléyìí èsè tẹ́ẹ̀tì kí wá ní nǹkan ọ̀hún ọ̀sọ̀ ó ní fàmọ́bì ìzàwátì lìwùjú dìkú lè kí ní bẹ níbi tẹ́ẹ̀tì àyàbí Allah subhanahu wa ta'ala. Ẹjẹ́ ìgbàtọ́ kẹtọ́ mọ̀ sí wákà ọ̀. Mo kí mi, mo kí mi, mo kí mi, mo kí ọlọ́run lára yìí. Ọwá ní

ó ní wàmà sàmà à ń sọ fún ọgbọ̀ kí nìyẹn kí ni tó ń tọ́ka sí dẹ̀un òun tọ́ka fánù tọ́ka sí ìlà àtúwà òhù fọ́sífàtù kò sí tó lè tọ́ka sí dẹ̀un àti ìfẹ́yẹn tó kọ jẹ́ rẹ̀